èmi orúkọ tèmi ni Wùmí Toríọlá aka Queen Latifa aka Adẹ́dà eh, Queen of Lamba gangan ló ń kíyìn o <laughs> nǹkan tí a lè sọ ń pa Mr Saheed Balogun pọ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ nǹkan tá a mọ̀ ni pé wọn kì í bá wọn sí nínú àwọn múvì tí ò bá lámìlaka múvì production eléyìí mo mọ̀ pé ó máa lágbára gan nítorí anything tó bá tọwọ́ Saheed Balogun wa nǹkan ńlá ni nǹkan tí mo lè sọ nípa industry wa ni pé industry wa ń gbòòrò sí i ó dẹ̀ improve sí ẹ àwọn nǹkan tí àwọn èèyàn máa ń complain àwọn movie producer wọ́n ti ń take notes so ìyàtọ̀ ti dé sí Nollywood ìgbà ọ̀tun dẹ̀ ló dé sí Nollywood yìí and I am happy láti wà ní sáà yìí inú mi dùn láti wà ní sáà yìí ní Nollywood ẹ mo ní lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi orúkọ tèmi ni Wùmí Toríọlá ọmọ yín tẹ nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ Queen Latifah aka Adẹ́dà Queen of Lamba ẹ mo fẹ́ sọ fún yín pé gbogbo múfì tí n bá ti wà nù ẹ ẹ máa bá mi fìfẹ́ wò àjọ ń gbádùn ara wa ni ẹ̀yin ni mo máa máa rí èmi lẹ máa máa bá lágbára Ọlọ́run ẹ ṣé. orúkọ mi ni ambassador Saidi Sokunbi tí àwọn èèyàn mọ̀ sí Alàgbà Saboti the chairman of Alimosho local government TGMA the golden movie ambassador of Nigeria eh, ọ̀gá eh, wa president wa ambassador Saidi Balogun ah ọ̀gá Baba Baba bàbá mentor wa Tia Wanwo, tí àwa ń wò pé kò sí nǹkan mi o bàbá ni bàbá jẹ́ lọ́jọ́kọjọ́ online movie Oti Wabai. wà báyìí ẹ jẹ́ premier Lini. Saidi Balogun ẹ eh? Suale ọ̀gá wa.